akbisi rahimahullah yóò tún máa wá fi ṣe wá láǹfààní ó níbi tí a ka hadithi yìí mọ bó ti wà nù bukhari nù wazada muslimun àmọ́bẹ̀yẹn bá wọnú tíra ti ìmáàmù muslim sahihi muslim kọ́dọ̀ òun tún fi kún pé jábìrù ni wà rabbil káàbà mo fi ọlọ́run ọba tó ní káàbà búra náà nàbíyù sallallahu alayhi wa sallama an yawmil jumu'ah ànábì kọ̀ fún yàn pé kí yàn má gba àwẹ̀ ọjọ́ jimá àjábìrù ní kọ́dọ̀ ń fi ọlọ́run ọba tó ní kàábà òun fi búra látàrí ọ̀rọ̀ tí jábìrù sọ yìí ibẹ̀ ni ká ti bẹ̀rẹ̀ fíkì wò yìí ẹ̀kọ́ ńláńlá ní fún gbogbo mùsùlùmí bẹ́yẹn bá fẹ́ fi nǹkan dáyàn lójú tó ní ìdí àti búra annabi ni man kana falyahlif billahi aw liyasmut anabi ní bọ́rọ̀ ti lè wọ́ kọ́ láàtó bọ́ọ̀bá fẹ́ búra man kana halifan falyahlif billahi ọlọ́run ni ó fi búra aw liyasmut àbíkọ́ gbẹnu rẹ̀ dákẹ́ mo fi bàrá ṣàngó nǹkan kan búra gbogbo eléyìí ọ̀sẹ̀ ń tọ́ yẹ kọ́ máa jáde lẹ́nu lẹ́nu ọmọ mùsùlùmí pàtàkì jùlọ àwọn ìtọ́ bá tiẹ̀ lẹ́bọnú Ṣàngó ọ̀yà ń gbọ́n tó ń wí yìí ẹlòmíì ó tún wá mú owó kọ́ìnsì yóò fi sáàrin eyín rẹ̀ báyìí pé ajé ń gbọ́n tó ń wí lọ́mọ mùsùlùmí gbogbo eléyìí bẹ́ẹ̀ yẹn bá lẹ́kọ̀ọ́ Islam yọ mọ̀ pé Tako ntọ́lọ́nfẹ́ ntànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam fẹ́ àṣẹ ọlọ́run ni anabilẹ́ni tó bá fẹ́ búra falyahlif billahi ọlọ́run ni ó fi búra awuliyasumu tulaasi kara bubu dákẹ́ ẹnu rẹ̀ anabi ló wí sallallahu alayhi wa sallam alẹ́ yìí tó burú jù ní kéèyàn ọmọ ilé yìí tó lẹ́bọ̀ nù ìsàngó nkankan àmọ́ àwọn kan bẹ tó yẹ pé kò lẹ́bọ̀ nù àmọ́ àwọn náà bá a mú lápèjúwe kọ́dà kéèyàn pé ilé ọlọ́run mo lọ mo fi búra kábàárì ànábì tó ń gan ní báyìí lòun fi búra gbogbo eléyìí náà bẹ́ẹ̀ yẹn bá mọ̀ ní ti gidi ọ̀tàkò fún ọlọ́run ọ̀tàkò tà nẹ́bà muhammad sallallahu alaihi wasallam anabi ni man kana halifan falyahlif billah aw liyasmut bọ́ọ̀ bá ti lè fọlọ́n búra anabi dákẹ́ ẹnu ẹ̀ òun ni jábìrù kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí jábìrù ni wà rabbi alkaaba tó ní kaaba búra bẹ́ẹ̀ yẹn ti búra náà àìfi kàábà búra bí kàábà ti tó tọ́ lọ́lá tó nì ànábì jẹ́ oyé wa pẹ́ dá kan kàábà nínú ẹ̀dá ọlọ́run ọlọ́run là á fi búra bẹ́ẹ̀ yẹn bá fẹ́ dákọ̀ kàábà oníwà rọ́bì àlìkàábà mo fọ́ ọlọ́run tó ní kàábà búra bíjà bẹ́ẹ̀ ti wí ń bọ́ sábẹ́ àti ànábì pé bẹ́ẹ̀ yẹn bá búra ọlọ́run nìkan ni àfi búra nínú etí ó lè má lẹ́bọ̀ nú àmọ́takò sallallahu alaihi wasallam kọ́dà kí n ò pé aṣáájú ẹ̀dá gán ni òun bóun ti ń wí aṣáájú ẹ̀dá gbọ́n tó ń wí òun fa aṣáájú ẹ̀dá búra gbogbo eléyìí kọba lana Ọlọ́run kọba ta anabi mu anabi náà ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa òpin fẹ́ràn anabi sì ni kéèyàn tẹ lásẹ torí ẹlòmíì ò ní wọn fẹ́ràn anabi wọn fi ń tẹ mọfà anabi búra òpin fẹ́ràn anabi ni kéèyàn tẹ lásẹ tó àmọ́ anabi pàṣẹ ọtẹlẹ ọwọ alọ fẹ́ràn ẹ irúfẹ́ wò lè yí ni nípa báyìí ọ̀rọ̀ anabi náà ni o anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ní bọ́ ọba nídìí àti búra àkọ́kọ́ ká máa sọ gbogbo ọ̀rọ̀ àtẹ̀yí tó tó búra àtẹ̀yí tí ò búra ọlọ́run takò anabi takò ọ̀rọ̀ tọrọ tàì tọrọ mọ̀fọlọ́n búra àmọ́rọ̀ tó bá nídìí káfí kàn pa kí wọ́n fi mọ̀ kó dodo ni irú èyí ti ń sọ yìí torí pé sọ̀tún mẹ́ẹ̀ ó lè máa yà ọ̀pọ̀lọpọ̀ wa náà lẹ́nu nísìnyí dáa ìjọ jimá ìjọ tó lóore jù ànábi ó sekún lẹ́yìn ọmọ gbàwẹ̀ ìjọ náà jábìrù náà fura bẹ́ẹ̀ páwọn tó ń bá sọ̀rọ̀ ó lè fẹ́ jọ wọn lójú àbórí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ lọ́fà àti jábìrù fi búra pé wà rọ́bìl káàbà mo fi ọlọ́run ọba tó ní káàbà mo fi búra pàǹdàbí kọ̀ fún yàn láti máa gbàwẹ̀ ọjọ́ ọjọ́ jimá ẹ̀kejì ni pé bàbá wa là nẹ́bí spọ̀ fún yàn láti máa gbà àwọn ẹjọ́ jímọ̀ ọ ní àlàyé nú àlàyé rẹ̀ alihamudulilayi afa makidisi kọjá dààmú dínà hadithi tá a kà sí kejì nísìnyí òní ọ sàlàyé irú ọ̀nà wo là nẹ́bí fi kọ̀ fún yàn pé yàn ọmọ gbà wẹ̀ ọjọ́ jímọ̀ irú ọ̀nà wo lèyàn fi lè gbà wẹ̀ ọjọ́ jímọ̀ tí ò ní kọlu àṣẹ ọlọ́run tí ò ní kọlu àṣẹ anabuwa muhammad sallallahu alayhi wa sallam. عن أبي هريرة رضي الله عنه قال أبو هريرة لبى حديث إليه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول wọ́n ni mo gbọ́ tí ò jíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kọ́ máa bá ọ sọ báyìí pé la yasumanna ahadukum yawmal jumu'a illa an yasuma yawman qablahu aw ba'dahu Abu Hurairah ní anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anabi lọ́dọ̀wọ́ yín la yasumanna ahadukum yawmal jumu'ah ẹnìkan ọgbọ́dọ̀ máa dáwọ̀ ẹjọ́ jimá gbà o àbúrò rírà ló kílíà rẹ̀ bẹ́ẹ̀ la fi mọ̀ túmọ̀ ẹ má gbàwọ̀ ẹjọ́ jimá illa an yasuma yawman qablahu aw yawman ba'dahu àfi kẹ́ gbàwọ̀ ẹjọ́ kan tọ́sáájú ọjọ́ jimá àbíjọ́ kan tọ́gbẹ̀yìn tọ́wálẹ́yìn ọjọ́ jimá èyí ò pé ẹ àlàmísì pẹ̀lú jimá àbíbọ̀ bá gba jimá ọgbà sátidé pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ kó ń fẹ́ gba àwẹ̀ ọjọ́ jimá ẹ̀yàn bá mọ̀ kó ń fẹ́ tẹ̀lé lánàá ọlọ́run àti tànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọn èyí dáàyàn láàwẹ̀ jimá nìkan pé àwẹ̀ yìí jimá nìkan wọ́n máa gbà sọ fún rẹ̀ nínú ẹ̀pá nàbí kọ́ sallallahu alaihi wasallam nínú hadithi ní ìkúnmọ́ ànábì tó fi léyìn náà rinlẹ̀ wọ́n lànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam anabi wọnú lẹ́njọ́ kan ọ̀kan náà àwọn ìyá ńlá wa àwọn ìyàwó anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi wa rí i pé ń gbààwẹ̀ lọ́jọ́ jimá anabi wa bí i pé asumti ams sọ gbààwẹ̀ lánàá ni kọ́ọ̀làtìlá ọlọ́wọ́ gbààwẹ̀ lánàá o anabi tún wa bí i pé atasumina gadan so sì fẹ́ gbààwẹ̀ lọ́la kọ́ọ̀làtìlá ọlọ́wọ́ lánàá àti gbààwẹ̀ lọ́la ẹgbẹ́ kí lànà bí wí sallallahu alayhi wa sallam anabi ni fa aftiri lọ jẹun n fi hàn pé anabi fi ọ̀rọ̀ yín rilẹ̀ ọ̀pá aláṣẹ èyí ò nìkan kọ́ ẹni orí tó fẹ́ gba àwẹ̀ ẹjọ́ jimá nìkan anabi ni ọlọ jẹun n fi hàn pé gẹ́gẹ́ bí n ta wíńjẹjọ ẹ̀sìn ìsìláàmù yìí sọgbọ́n orí èyí táwọn ọmọ rò dáa ni olè má tọ́ lọ́rùn olè má dá anabi lọ́rùn.

òfin mọ́gbàwẹ̀ ẹjọ́ jímọ̀ ní kúkúrú ìtumọ̀ mọ́gbàwẹ̀ ẹjọ́ jima àlàyé rẹ̀ ní o má ẹjọ́ jímọ̀ nìkan gbà òun là nábì wí sallallahu alayhi wa ó tún wá ń lọ àwọn àtàrù ní nìkan kọ́ kọ́dà nù tí ọ̀bá lànà nẹ́bùà Muhammad gbogbo ọjọ́ bọ́ba ti sùn lálẹ́ ọ̀dà ṣùgbọ́n àmọ́ bá yọ wa yẹn náà fi súnmọ́ sallallahu alayhi wa sallam kásẹ̀ sàá òru dímọ̀ pọ́ùn nìkan láàmà fi sàdúrà láàmà fi yan nàfílà àbí ká wá sẹ̀sà àjọ jímọ̀ pọ́ùn nìkan láàmà fi gba ààwẹ̀ méjèèjì ọ̀bá lánà nẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam. àwọn onímọ̀ wòye pé kí ni ẹ̀kọ́ tí ń bẹ nínú kíkọ́ tá nàbẹ̀ kọ́ sallallahu alayhi wa sallam ara táwọn onímọ̀ fàjáde ń bẹ ni pé islam yàtọ̀ sáwọn ẹ̀sìn tí wọ́n sin lọ́hùn wọn jọ kan láàrin ọ̀sẹ̀ àwọn ẹ̀sìn kan ni pé a ti mọjọ́ bí ẹ bá ṣẹ̀sìn táwọn náà wá ń kọpí kọpí àmọjọ́ tí wọ́n máa lọ ilé ìjọsìn láwọn ẹ̀sìn kan islam ò rí bẹ́ẹ̀ gbogbo ọjọ́ ayé ni wákàtí márààrún fi ń bẹ fún mùsùlùmí ìmọ̀ wa sa ọjọ́ kan kọ́dà bọ́jẹ́jọ́ jímọ̀ láti lè mọ́ wàá jọ jẹ́ péjọ jímọ̀ láàmà wàá mọ mùsùlùmí ìwé yìí tó kún lu wa nísìnyí ńjọ jímọ̀ òun lẹ́ mọ̀ pé aláàjì lẹ lómi inú rọmọdánà òun lẹ́ mọ̀ pé mùsùlùmí lẹ lómi bí rọmọdánà bá ti tán ọ̀tàn ọ̀tún dọ̀dún mi ńjọ jímọ̀ òun lẹ́ rí jálàbí àlọ́run ẹlòmí ńgbà ọmọ kó ní jímọ̀ yìí ńjọ jímọ̀ lẹ́ pàdé rẹ̀ lọ́nà mọ́sálásí kọ́lá báwọn yẹn bá ti rí àwọn náà ti ah, mùsùlùmí irú eléyìí ọlọ́run ọ̀fẹ́ ànábì ọ̀fẹ́ sallallahu alayhi wa sallam jẹ́ mùsùlùmí jọ sátidé jẹ́ gbogbo ọjọ́ gbogbo ọjọ́ yẹnyẹn ni ó fi jẹ́ mùsùlùmí ara ẹ̀kọ́ táwọn onímọ̀ fàyọ̀ ń bi pé káwá mú ọjọ́ kan tóun nìkan láàmà fi sin lọ́hùn kò sínú lànà tọ́lọ́hùn fi rán anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam. عن أبي عبيد مولى ابن أزهر مولى ابن أزهر واسمه سعد بن عبيد قال شهدت العيد مع عمر بن الخطاب رضي الله عنه فقال هذان يومان نهى رسول الله صلى الله عليه وسلم عن صيامهما يوم فطركم من صيامكم واليوم الآخر تأكلون من نسككم حديثي حديثي لك تلوني ìdájọ́ pàtàkì míì lòun náà sì tún fẹ́ kọ́ wa nínú bá a ti sin lọ́run tí ó tẹ ọlọ́run lọ́rùn tí ó bá lánàá tọ́lọ́run fi rán anabuwa muhammad sallallahu alaihi wa sallam tí ó bá a mú kọ́lọ́run kò ṣe rọrùn fún wa. umar bin al-khattab ni ọgbà hadith yìí wá ẹni ọgbà wa lọ́dọ̀ umar ni saadu bin ubayd ó ní shahidtu báwọn tábìrì àbáwọn sọ̀hábẹ́dán bá fẹ́ jẹ́ kọ́rọ̀ dá wa lójú wọ́n láwọn alfáàwò tí wọ́n máa lò àwọn gbólóhùn tí wọ́n máa lò ara ẹni ṣẹ̀hídìtù ó sojú mi mo rí báyìí ṣẹ̀hídìtù l'ídà máa Umar bin al-Khattab ó ní mo kírun ìdí lẹ́yìn Umar bin al-Khattab radiyallahu anhu ẹnìkan gbọ́ kẹsì pé wọ́n gbọ́ wọ́n wá sọ fún mi ìtumọ̀ rẹ̀ nìyẹn àkọọ́là ó ní Umar wa ń sọ ń jọ náà ọdún ọjọ́ ọdún mùsùlùmí méjì náà ni ká má máa pọ́jọ́ ọdún wo bí ọba jọdún àwẹ̀ yóò sì jẹ́ ọdún iléyá mùsùlùmí ọ̀lọ́dún mi kí a máa wá retí pé ọdún fẹ́ dé bá nàbì ti là kalẹ̀ sallallahu alayhi wa sallam ọjọ́ ọdún léyá àtọ̀dún àwẹ̀ ọjọ́ ọdún méjì tí mùsùlùmí nínú ó fi hàn pé ń jọ tí sáàdùbọ́nà méjì ń wí ọ̀kan náà ni ó jẹ́ nù méjèèjì هذان يومان نأى رسول الله صلى الله عليه وسلم عن صيامهما ìdájọ́ ńláńlá tí wọ́n mọ̀rù kọ́ wa ní ọmọrù ní annabuwa muhammad sallallahu alaihi wasallam náà annabi kọ́ annabi lòdì sí kẹ́yàn ọmọ gbà àwẹ̀ ń jọ ọdún àwọn tó súnmọ́ annabi ní sọ̀rọ̀ yìí ọmọrù bọ́nà al-khattab radiyallahu anhu yawmu fitrikum kí làwọn ọjọ́ méjèèjì náà yawmu fitrikum min siyamikum ọjọ́ ọdún àwẹ̀ tẹ́ gbà àwẹ̀ tán tó jẹ́jọ́ ọdún wa yawmul akharu ta'kuluna min nusukikum àtọ́jọ́ tẹ́ jẹran léyà yín èyí wọn ọjọ́ ọdún léyà Umar ibn ní anabi kọ́ ó lòdì sí kọ́ bá a mú kéèyàn máa gbà àwẹ̀ ọdún méjèèjì. arabi tí àṣìṣe léyìí ti tí ma ti ṣẹlẹ̀ òun ni pẹ́lú mi ò pé nígbà táwọn ẹ̀tẹ̀mí ò tí wàá pé ńkọ́ wọ́n sì ní wọ́n rúṣù bẹ́yẹn bá ń bẹ nílùú mùsùlùmí tálàṣẹ mùsùlùmí ọba ni gbogbo tó wọ àbẹ́lòmíì náà ní tọ́jà aláṣẹ mùsùlùmí tó ní ìwọ́ wá ka àwọ̀ ẹ̀tì ẹ̀ àwọ̀ ẹ̀tì ẹ̀ di twenty nine kan pé thirty. èyí tọ́lọ̀ ń lọ gbànà 29 ànábì gba 30 sallallahu alayhi wa sallam kéèyàn máa wá pé àwọ̀ gbọ́dọ̀ mọ́ gbààwẹ̀ pé àfi bí yẹn bá fẹ́ gbààwẹ̀ tààrẹ̀ tí èsì tọ́lọ̀ àti tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ bí 29 ọkọ̀jọ̀ èyí tó gbà tó jẹ́ 30 lọ ẹ̀wọ́ lèyàn wulẹ̀ wa máa wá bínú wa máa wọn máa dí bí wọ́n bá ti gba twenty nine ó ti mófin ọlọ́run ṣe èyí ń bá wọn ẹlòmíì lè tún fẹ́ béèrè gbọ́dá ó ti ṣẹlẹ̀ sáwárí pé twenty eight lágbà wọ́n bá láwọn rúṣù àbí síbẹ̀ náà náà rasulullahi sallallahu alayhi wa sallam mihi ma èèyàn gbọ́dọ̀ gba àwẹ̀ ńjọ ọdún o ẹni ọba gba àwẹ̀ twenty eight tálàsẹ̀ mùsùlùmí ní arósù ọ̀la lọ́dún bàbá dọ̀la ọdún ni wọn náà sọdún jẹun súnà nàbí nù sallallahu alaihi wasallam ẹnu pé bí wọn bá ti wá jẹun tẹ sọdún ọjọ́ náà tán ọ wà mú àwẹ̀ kan sí wa èyí gbà àwẹ̀ twenty eight o ajẹ́pọ̀ ṣe mistake ní ìtumọ̀ ẹ̀nà kátún fura síbẹ̀ ọ̀nà ẹ̀nà bá gbà àwẹ̀ dé twenty eight tí wọ́n láwọn rọ́ṣù ọ̀sẹ̀ ọjọ́ kà ní tọ́lá nàbà muhammad sallallahu alaihi wa sallam ní àdéhì tó lẹ́sẹ̀ ńlẹ̀ anábì ní aṣáhàrù hákàdá wà hákàdá wà hákàdá anábì ní bí sọ ọba jẹ́ 30 yóò jẹ́ kíni yóò jẹ́ kò sí oṣù mùsùlùmí tó máa ń 28 ní kúkúrú bẹ́ẹ̀ bá ka àwọ̀ ẹtì ẹ̀ tó pé 28 péré lódì tí wọ́n sì ní wọ́n rọ́ṣù náà rasulullahi sallallahu alaihi wa sallam èèyàn gbọ́dọ̀ pé ẹlòmí ní èmi òkú ní lọ yídì pé àwọ ọ̀lọ́ ìdí torí ẹ̀ láàfi gba àwẹ̀ gbogbo eléyà ìgbọ́ ìsìláàmù yé ni níjọba aláṣẹ mùsùlùmí bá ti ń sọ dún lólu téèyàn wà kọ́dà ìmọ̀ ẹ̀kẹta hálà kẹta ní ká sọ gbogbo rẹ̀ kódà eléyìí ti ṣẹlẹ̀ sẹ́mi gẹ̀rí ó lè bá wọn bẹ̀rẹ̀ àwẹ̀ ńlú kan pé pọ́tọ̀ níjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ kọ́ wá délù kan pé pé ńgbà táwọn pé twenty nine àwẹ̀ tiẹ̀ di twenty eight kẹ́ mo ti wí ó ti ṣẹlẹ̀ sẹ́mi gẹ̀rí níjọ́ tá a bẹ̀rẹ̀ àwẹ̀ ní Saudi ìjọ́ kejì ìjọ́ táwọn ará Nàìjíríà bẹ̀rẹ̀ àwẹ̀ ni Nàìjíríà mo sì ti wá ṣe ọdún níjọ́ wọn láwọn rúṣu Nàìjíríà àwẹ̀ tèmi náà di ó èyí òun Islam ti làlànà rẹ̀ kalẹ̀ ó bá dijọ́ kejì àjọ lọ ìdì ni bàbá wa bàbá ti sọdún ọjọ́ nìtàn èèyàn ẹni títí ò pé wa àwẹ̀ ọjọ́ kan wa àwẹ̀ Ah, àwọn eléyìí ni ìdájọ́ tó rọ̀ mọ́ hadith umar bin al-khattabi radiyallahu anhu ní kúkúrú ni pé kò sí tó lè mú yàn kò sí ogóru kò sí excuse náà tó lè mú yàn gba àwẹ̀ ọjọ́ ọdún ọjọ́ ọdún àwẹ̀ ni àbọ̀jọ́ ọdún léyà kọ́dà àwọn onímọ̀ níbẹ̀ yẹn bá lérí níta ń pè ní lérí nu pé pé wọn lọ́n bóun bá paasi nínú ẹ̀gzámù eh, yìí ọjọ́ ọdún tí gbogbo èèyàn bá ń jẹun èmi ọmọ gbà wẹ̀ ni bàbá wa rí èèyàn sọ fún pé àwọn egbà wẹ̀ ń jọ ọdún kọ̀gbọ́dọ̀ gbà o kọ̀gbọ́dọ̀ gbà wẹ̀ o anabi ni man nadhara an yuti'a Allaha falyuti'hu wa man nadhara an ya'siyahu fala ya'si bẹ́ẹ̀ yẹn bá búra pé wọ́n sẹ́ lọ́hùn kọ̀gbọ́dọ̀ sẹ́ o ìmọ̀ àgbà àwẹ́jọ́ ọdún ìsẹ́mọ̀rún ìsẹ́ ànábùwà muhammad sallallahu alaihi wasallam so ní kúkúrú eléyìí làwọn àdájọ́ tí ó rò mọ́ lára fíkìrù hadithi yìí uh, umaru ní uh, ta'kuluna min nusukikum ọjọ́ tẹ́ jẹnu ẹ̀ràn iléyà yín ibi làwọn onímọ̀ ara ẹ̀rí àwọn onímọ̀ yẹn pé èyí lajú débẹ̀ ọjọ́ àlàó dìnnà gbẹ̀yà sáà máa gbé gbogbo ẹran yẹn lọ kí ni gíla àbọ̀ fẹ́ràn léyà sí ah, ah, jẹnu ẹran léyà rẹ̀ gbẹ̀yà bá fẹ́ tẹ̀lé súnà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ta'kuluna min nusukikum àmọ́ ẹ lọ ha fáwọn bára ah, jẹun bẹ́ẹ̀ kọ́dà bíbi ẹran ọ̀pọ̀ fi ṣe súnà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ká jẹnu ẹran léyà súnà ni tọ́yẹ kí mùsùlùmí ọ̀ máa. àmọ́ ẹ̀yìn àwa lajú débẹ̀ àbí ọ̀làjú kan àbí nǹkan kankan ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ká fura sáàrin torí pé gẹ́bà àti ma wí ẹ̀kọ́ islam fẹ́ ká kẹ́kọ̀ọ́ púpọ̀ nínú ẹ̀sìn tó encourage kéèyàn onímọ̀ jẹ́ kan kọ́dà gba wájú ń bẹ̀ àmọ́ bẹ́yìn ọba rọra àwọn ẹ̀kọ́ kan máa wá sọ̀yàn di nǹkan míì ẹ̀kọ́ tó bá wá dìdì pé ní gbogbo ntọ́lọ̀ ní o ṣe tánàbí ní o ṣe ọ̀làjọ́ wà pé torí nàìjíríà yìí náà láti ráwọn kan tó kọ́ nù ìròyìn pé pírẹsidẹ́ǹtì wa tó kú ọlọ́run kò foríjìn alájí arábíà pé ìwọ̀n ń du ẹran títí pé ọ̀tà ko animals right ẹ̀tọ́ àwọn ẹranko ṣàgbẹ́ ẹranko ni wẹ́n ń sọ̀rọ̀ náà wàláhìlà ní nàìjíríà ilẹ̀ mi ti kà pé ọyẹ káwọn ti ń ja àwọn olùjàfẹ́tọ̀ ẹranko kí wọ́n fi bínú wọn hàn wọ́n bá ibi tí yẹn bá ìwé lẹ́yìn kà ní kéwú ló ké débẹ̀ ní gbogbo yẹn bá bá a débẹ̀ ní ó ti di ti ní kọ́lọ̀ nǹkan sọ yẹn bẹ́ẹ̀ o. ní kúkúrú ta'kuluna min nusukikum kéèyàn jẹ́ nú ẹran léyà ìlànà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ńgbàtà wá wílé yìí ká yan àwọn ẹran kan wá ń bẹ tó pé súnà la ní kéèyàn jẹ iléyà àwọn ẹran kan bẹ téèyàn gbọdọ̀ jẹ òun náà ló lówó tó fi pa kò sì gbọdọ̀ sékíní kò gbọdọ̀ jẹ ń bẹ ẹran tá ń pè lẹ́ran tanràn ẹran fídíà tí máa ṣẹlẹ̀ ń gba hajj ọ̀pọ̀lọpọ̀ àwọn alálàájì ẹ̀ máa yàtọ̀ bẹ́ẹ̀ àwọn tí ń sì ń tẹran fún wọn bẹ́ẹ̀ báwo kọ́pọ̀n tí wọ́n gbélé yín lọ́wọ́ wọn kọ oríṣiríṣi ẹran sí pé máàkì èyí tó fẹ́ ń bẹ́ẹ̀ àmẹ́ni jẹ́ ọ̀dá kan mà ẹran lẹ́ran jẹ́ yaba mẹ́ran torí pé gbogbo ẹ̀ ló ní ìdájọ́ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ èyí téèyàn lè jẹ́ ńbẹ́ èyí tó jẹ́ súnà kọ́dà kéèyàn jẹ́ ńbẹ́ ńbẹ́ńbẹ́ onírúléyà yìí bọ́bá jẹ́ hadiu náà èyàn lè jẹ́ ńbẹ́ àmẹ́ran tó bá jẹ́ran fídíà ẹran tanran lápẹ̀júwe ọfárí ńgbà tí ò tí yẹ kọ́ fárí ọwọ́ sọ tí ò tí yẹ kọ́ bọ́ ìhàmúlẹ̀ gbogbo orú nǹkan bá nìlà ń ẹran kíni èèyàn fi tán ọ̀ràn bẹ́ẹ̀ bá parọ́ ọ̀ràn bẹ́ẹ̀ ọ̀gbọ̀rọ̀ jẹ́ mbẹ́. Ah, eléyìí ni àlàyé ń pa hadithu Umar ibn al-Khattab radiyallahu anhu. Ah, fún àwa tulabul ilmi ah, hadithi yìí bàbá wo láyé ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí kò ní Umar ibn al-Khattab ọkọ̀ alifu sí àbí bàbá sì wo gbogbo gbàtà ti ń ka hadithi bọ́ àti rumar bin al-khattab àti ramur bin al-as àrí eh, ìwọlá kan ní sí muhammad bin abbad ǹjẹ́ alifu ń bẹ́ ń bẹ̀ bí kò sí alifu ń bẹ́ fáwọn àtàjẹ́ ọmọlẹ́kẹ́ ìtumọ̀ eléyìí inú eléyìí ni wọ́n ń pè ní qawaidu kitabati al-hadith qawaidu kitabati al-hadith àwọn aládìsí ni wọ́n gbé kalẹ̀ nínú dájọ́ bí yẹn bá fẹ́ máa kọ hadith ọlẹ́kọ̀ọ́ tẹ̀yàn gbọ́dọ̀ tẹ̀lé ara ẹ̀ ní pé kalimatu ibn kalimatu al-ibni tọba bọ́ sí ìbẹ̀rẹ̀ sàtà tọba bọ́ sí bẹ̀rẹ̀ kíni ìbẹ̀rẹ̀ sátírù ìbẹ̀rẹ̀ láì tuntun yókùtàbù bil alifi aw tókùtàbù bil alifi ara qawaidu kìtàbàtì al-habib irú Umar ibn al-Khattabi bọ́bá pé ibùnú bọ́ sókè tí ọ bọ́ sí bẹ̀rẹ̀ sátírù bó lápọ̀ Umar ibùnú náà lápè kò sí ti jẹ́ Umar ibn al-Khattabi ẹlòmíì bí ọba pè lẹ́nu yóò ní Umar bun Khattab kọ́dà ẹlòmíì ọlọ́run jókòó yóò ní bún kíní kan lòún hàn ibùnù ni kọ́dà bí wọn kọ́ alifu ni Umar ibn al-Khattab Muhammad ibn Abbad pé kò sí alifu ń bẹ́ẹ̀ yẹn ọba kà lẹ́nu nínú kọ̀wá ìdùn kíkà àfikọ́ kà alifu ni bàtìgbà wo làá máa tó kọ́ alifu yẹn fi kitabatil hadith ó dìgbà tí ibùnù bá bọ́ sí ìbẹ̀rẹ̀ sàtà ẹ̀kọ́ kan lélẹ́yìn náà nínú fánà tá à ń pè ní kíni kọ̀wáìdù kìtàbàtìl hadith lára kọ̀wáìdù kìtàbàtìl hadith tọ́pọ̀lọpọ̀ ọmọ afurasí lónìí pàtàkì jùlọ ńgbà táyé ti dayé kọ̀mpútà nísìnyí. ọ̀tàkù ìlànà kíkọ hadith anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kéèyàn máa kọ hadith bọ̀ lápèjúwe ọ̀fẹ́ kọ ana abdullahi ana abdi allah ibn umar an abdullahi ibn. Umar kọ́wà kọ ọwà ní láyìn ti kún ọwà dá láyìn tòkè bí olórí abdi yọwa fi kí ni bẹ̀rẹ̀ láyìn ẹlẹ́ẹ̀kejì ọ ẹlòmí ọwà ká yọwa ní allahu ibn Umar ara ń táwọn onímọ̀ fi kọ́ nù bí ọba sí láyìn mọ́ abdu ni ó fi lẹ̀ bẹ́ẹ̀ ó fi ń wọ́n wá já abudu wá bá abdullahi ní sàtà tuntun èèyàn gbọ́dọ̀ kọ́ abudu kò fi parí láì kọ́ wá fi aláwù bẹ̀rẹ̀ láì kọ́ wá kọ́ ibùnú sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ so ọgbẹ́lẹ́ yìí ni àwọn onímọ̀ wọn ń pè ní kọ́ wá àìdú kitabat alhadith eléyìí fún àwa àtàbájẹ́ tó lábùlẹ̀ ní wàláhù àdá hadithu ẹlẹ́kẹrin an abi sa'id al-khudri radiyallahu anhu qala نهى رسول الله صلى الله عليه وسلم عن صوم يومين النحر والفقر وعن اشتمال الصماء وأن يحتبي الرجل في ثوب واحد وعن الصلاة بعد الصبح والعصر حديث أبي سعيد الخدري رضي الله عنه هنا تقوى لقمي ọ̀pọ̀lọpọ̀ àdéhìí tá à ń kọ́ lónìí ń dá ń dá ń tọ́ka lórí àwọn tá nàbì kọ́ àwọn tá nàbì kọ́ àwọn tá nàbì kọ́ òun ọ̀pọ̀lọpọ̀ àdéhìí tòní. lára tá nàbì kọ́ sallallahu alayhi wa sallam èyí tó ti wá nù àdéhìí Umar náà lélẹ́yìí an sawmi yawmayni an-nahri wal-fitri ìmọ̀ gbàwẹ̀ ọjọ́ ọdún méjèèjì ọjọ́ ọdún léyà àbọ̀jọ́ ọdún ìtúnu àwẹ̀ ànábì kọ́ wa an ishtimali samma kéyìn ó sì wá lọ àsọmọ́ rẹ̀ kọ́mọ́ síbi kankan tí ọwọ́ ti jáde àbí nkankan ká lọ àsọmọ́ra nígbà táwọn kan mọ́ láwọn ń ṣe nkankan wọ́n wá yí àsọmọ́ra látòkè délẹ̀ bí ìgbónú anabi kọ sallallahu alayhi wa sallam. wa an yahtabiya ar-rajulu fi thawbin wahidin àbí kéyìn ó wá jókòó ó jókòó fẹ̀yìntì aṣọ kan péré náà ló wá lọ́mọ́ra ó tí ó hò rẹ̀ ọmọ wa ṣe kí ni ọgbọ́n nǹkan kan sísàlẹ̀ ọwọ́ lóhun faṣọ kan bóra gbogbo ọ̀nà tí yẹn bá lè fi faṣọ kan bóra tí ó hò rẹ̀ ọmọ hàn òun là ń pè ní ẹ̀tìbá anabi kọ sallallahu alayhi wa sallam nípa báyìí bí yẹn bá mọ̀ paṣọ kan lòun ní tí ọ̀wọ́ nǹkan kan tẹ́sàlẹ̀ ọ̀sọ́rù jókòó tí tóun ọba jókòó kọ́mọ asri anabi sì kọ̀ kéèyàn máa kí ìrun náfìlà ní o lẹ́yìn àṣùbà àbí lẹ́yìn àlàásàrì nípa ti sọ yín fúnra wa rí ipa àwọn àsìkò kan bẹ téèyàn èèyàn náfìlà bá a bá ti kásùbà tán títí tí ó fi dìgbà wo tóòrùn ó fi yọ ìgbà tí wọ́n ń yọ lọ́wọ́ nínú àlékírun o títí tí ó fi tó déédéé kíni ọrùn àbí iná gbọ́rọ̀ mú ọkọ̀ a ní gbogbo rẹ bí àárín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sógún ìṣẹ́jú tóun bá bẹ̀rẹ̀ sí yọ ìgbà àwọn ènìyàn tó lè kírun ọ̀nì Abu náà tó wí káwá pé dá mi kan àṣùbà ni sì máa ń yàn eléyìí ọba nàbì tó wí ni pé ọlọ́run kọ́ wa ni láì dárúkọ ẹnìkankan àmọ́ bí tẹ́ bí ó ṣe ní ìdíkà máa wá di ẹ̀sìn wa. ara àwọn tó ló kọ́ nílùú wa ni ní nàìjíríà mo wí òun èṣe òun èṣe lọ́rin bì ah, wọ́n wá wá múra lọ́dún kan ẹni tí wọ́n ń tẹ̀lé wọn kiri òun ní sọ fún mi pé ara àwọn ló kọ́ dáadáa ni wọ́n ní àwọn asálámà aláṣárì tẹ́nu mọ́sálásí anábọ̀ muhammad sallallahu alaihi sallam ẹnìkan ni wọ́n bá dìde nígbà tó ń kírun mi òun wá ké sí ẹni tí ó súnmọ́ òun gba ẹ̀sọ́ fún àwọn kìnnìkan wọn èyí ah, tún kíran àwọn ẹ̀fílẹ̀ ọgbẹ́ àwọn dá láti lè ní wàláì àgbọ̀yà ọgbẹ́ àwọn dá láti lè bí ibòsí kó ṣe ṣe nù gbogbo tí wọ́n lè dá àyàn bọ́bá ti ta kò fi ọlọ́run àti tànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yìn ó gbé nǹkan náà jùlẹ̀ ni o anábì ní bẹ́yàn bá ti kásù bá tán ẹ̀yìn kò sí náà fílà o bẹ́yàn bá sì ká làásàrì tán irú àlàásàrì tá kí tán nísìn kò sí kíni kò sí pé wọ́n dá mi ní náfílà gómìnà ní náfílà kan tí ma yàn ìbéèrè tó lè wá wá ni pé àwọn àrùn kan bẹ tó ṣe pé ní kìí ṣe pé èèyàn lèyàn ọ̀fẹ́ dáyàn fún rẹ̀ nǹkan kan ní ń fà àwọn ni wọ́n ń pè ní dàwátú al-asbab dàwátú al-asbab lápèjúwe anabi sallallahu alaihi níbẹ̀ yẹn bá wọ masalasi kò gbọ́dọ̀ jókòó títí tí ó fi kí káka méjì èèyàn wá pílánì ẹ̀ kìí ṣe pọ́n lọ́mọ mọ̀ pé lẹ́yìn alásàrì ní sì tó lọ wọ mọ́sálásí kí n lè bá yan náfílà alìmọ́mù sáfin ilẹ̀ ni ọba dẹ́rù ẹ̀wọ̀ ọ̀sẹ̀ lọ́n bẹ́yàn bá mọ̀ mọ̀ lọ mọ́sálásí pé kóun bá kíta hiyatul masjidi lẹ́yìn alásàrì àbí lẹ́yìn àṣùbá àtọ́mọ̀pá nàbì ní amákẹ́hùn alìmọ́mù àbónìkan míì ṣe mọ́ ẹ̀yìn àṣùbà ni ó tó wá lọ mọ́sálásí kẹ́kọ̀ọ́kọ́ gbọ́dọ̀ jẹ́pà níyàn ńlọ yan náfìlà bí ńlọ mọ́sálásí lásìkò ni ni ó mú yàn kírun bàbá wa ṣe pọ́tọ̀ ní téèyàn bá lọ mọ́sálásí tó bọ́ sọ́kàn náà àwọn àsìkò yìí kò burú kéèyàn ó ṣe kí àwọn àrùn tá ní dàwátú ọwà jí ń sáré bọ̀ wá mọ́sálásí ń gbà tí ó dé mọ́sálásí orí páwọn èèyàn ti túká irú ẹni yóò gbọ́dọ̀ wá padà lé pé wọ́n là nẹ́bí ní amákẹ́hùn lẹ́yìn àṣùbá náfílà ni o ìran ọ̀ràn yẹn tiẹ̀ yóò ṣe kíni yóò kì í ẹ̀rí lórí eléyìí ni hadith anabu muhammad sallallahu alaihi wa sallam anabi ni man nama ani sọláàtì aw nasiyaha فليصليها حين يذكرها لا كفارة له إلا تلك النبي نبي يباسون àbọ́gbàgbé tó lè mú yàmá kírun nù lásìkò ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí anábì ní fàlìyùsọ léha hìna yẹ́gbòrò ha ìgbọ́ bá ti rántí nìna lẹ́sẹ̀kẹsẹ̀ ní kó kí in túnmà pé ọ̀rọ̀ pé ẹmọ́ kírun lẹ́yìn àṣùbá ẹmọ́ kírun lẹ́yìn àlásàrì náà fìlà ní o kò débi kíni kò débi ìrun ọ̀ràn yẹn wallahu a'lam. Uh, hadithu abi sa'id náà lélẹ́yìn náà abus an abi sa'id al-khudri radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam man sama yawman fi sabilillah ba'ada allahu wajhahu 'anil nari sab'ina kharifa allahu akbar ààrẹ ẹ̀kọ́ ńláńlá tí àwọn sọ̀hábé fi lélẹ̀ fún wa òun ni hadith tọ́ka sí gbogbo aláàmà gbọ́pọ̀ ń pogun kan ní ogun bádírù ogun bádàrí nínú ogun tọ́lọ̀ ń fi gbé iyì àtògo fún Islam tọ́lọ̀ ń fi ní kẹ́sìn ọrọ̀ àwa lọ́rùn lónìí ara ru ogun bádírù ni táwọn sọ̀hábé àwọn aṣáájú wa tí wọ́n kojú àwọn tí wọ́n jẹun sí lọ́rùn bàbá wa béèrè pé jọ́wọ́ nù gbàwológun bá dìrù ṣẹlẹ̀ nínú àwẹ̀ ni wọ́n ń gba àwẹ̀ lọ́wọ́ àwọn kèfèrí ń jẹun síbẹ̀ náà ọlọ́run sì fún wa borí ẹ̀kọ́ ta fẹ́ kọ́nu eléyìí ni pé ìsìláàmù ẹ ṣe ẹ̀sìn bọ́pọ̀lọpọ̀ ṣe sọ́ọ́dì lónìí báwẹ̀ bá ti dé kéèyàn wá yọ̀lẹ̀ pé àwọn ọmọ pínú àwẹ̀ láwà ọmọ pínú àwẹ̀ láwà ń kò dira wọn lọ́wọ́ anabi ní sallallahu alaihi wasallam tá a fi mọ̀ anabi ní bẹ́yàn bá gbààwẹ̀ ẹjọ́ kan fi sabilillah lójú ogun ìtumọ̀ ẹ̀nu awa lójú ogun jagun sójú ọ̀nà àtọ̀lọ́run lọ́wọ́ ó tún wá jẹ́ kínní ó tún já láwẹ̀ anabi ní bẹ́yàn bá ìpẹ́jọ́ kan péré lèyàn gbàrú àwẹ̀ ẹni ba'adallahu wajahu anin nari sab'ina kharifa ntótó bí òdiwọ̀n àádọ́rin ọdún lọ́lọ́run ó fi gbé ojú ẹni náà jìnnà sínú jahannama ìyẹn ni pé ládá ńlá ńlá ní bẹ́ńbẹ́ kọ́dà kéèyàn gbáwẹ̀ lójú ogun ẹ̀kọ́ mi ìta tún kọ́ ń bẹ̀ ni pé ìsìláàmù yẹn wá sẹ́sìn àwà nú àwẹ̀ káwa gbogbo tí ó yẹ ká ṣe lójú sí wa ọmọ pé nú àwẹ̀ làwà ní àà ìsìláàmù ìṣèrú ẹ̀sìn bẹ́ẹ̀ àwọn sọ̀hábẹ́ nú àwẹ̀ ni wọ́n ja ogun bádẹ́rù radiyallahu ta'ala anhum sab'ina kharifa òṣìlúbù èdè lárúbáwá òun lànàbí lò yìí sallallahu alayhi wa sallam ẹ̀rí pé ń tọ́kọ́mọ̀ ní pé sàbẹ̀yìnà sánẹ̀tà àbí àádọ́rin ọdún àtúnwá ní sàbẹ̀yìnà kharifa ìtumọ̀ rẹ̀ náà ní gíní ìtumọ̀ rẹ̀ náà láàádọ́rin ọdún ń ti ń jẹ́ kharifu nínú àwọn ìgbà tí ọlọ́run ọba pín ọdún kọ̀ọ̀kan sí kò fi bẹ́ẹ̀ àìkẹ́sábà hàn lọ́dọ̀ tí wá ń bì but at least àwa náà láwọn méjì tí ma hàn àmàgbọ́ ọyẹ́ àsìmàgbà kíni ìgbà ooru bí ìgbà tí èèyàn sọ pé ní àkín tó ṣe kíní yìí ó dìgbà ọyẹ́ mẹ́ta ó dìgbà kíni ìgbà ọyẹ́ mẹ́ta ó di ọdún mélòó ló wí ni torí pé ẹ̀mẹ́ta náà lọ yóò mú láàrin ọdún mẹ́ta ìtumọ̀ sàbí náà kàrí fáwọn àwọn arúgbáwá máa lò bẹ́ẹ̀ wọ́n lè pé sàbẹ̀yìn náà sọ ìfàn ìgbà ooru lọ́nà àádọ́rin ìtumọ̀ ní pé gba ọdún àádọ́rin sàbẹ̀yìn náà rọ̀bí àn sàbẹ̀yìn náà ṣìtá àn sàbẹ̀yìn náà kàrífà ìtumọ̀ ní pé ọdún torípa àwọn nǹkan wọ̀nyí ìṣẹ̀lẹ̀ àfi ẹ̀ẹ̀kan ṣoṣo nínú ọdún kan lára irú eléyìí náà torí káfíńmọ́ tá a bá irú eléyìí nù hadithi ní àbínú tíra mi yóò já tètè gbọ́ hadith anabuwa muhammad sallallahu alaihi wasallam kan bẹ tí a sì gbọ́ ma wà ń bẹ ipe anabi a ma lọ kùbá sabtan anabi a ma lọ kíni kùbá e, sabtan àwọn ẹlòmíì wá tú sí pé ọjọ́ sátidé kò túmọ̀ bẹ́ẹ̀ bí lárúbáwá bá ní sabtan bígbà táwa náà máa wí nílẹ̀ yorùbá ẹ̀rí pa àwọn bàbá wa níjọ́ òun ní wọ́n fẹ́ síyàwó òun ní pọ́sẹ̀ mélòó ló kù wọ́n ní kíni àlàánsì mélòó ló kú àlàmísì mélòó ni ó ṣe kí ni ó kú kí ni wọ́n ń gbà lérò pẹ̀lú àlàánsì ọ̀sẹ̀ ni bí lárúbáwá bá ní sábútán ìtumọ̀ ẹ̀ ní pọ́sẹ̀ kan kò mí ni pé dandan kọ́ jẹ́jọ́ kí ni kọ́ jẹ́jọ́ sábútì ara àwọn mẹ́tọ́dù èdè lárúbáwá ni. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله والصلاة والسلام على النبي المصطفى صلى الله عليه وسلم adúpẹ́ fún ọlọ́run àtọrọkẹ́ tọrọgà fún ọ̀nàbà Muhammad sallallahu alaihi wasallam ilé tí ọgbọ́ ìpọ́lọ̀dé wúlò fún ọ̀nà ayé àti ní alkiyama ní àìmọ́ fa àkókò gbùmọ̀ sí agbé ìbéèrè náà ní ọwà yìí ní ilé tí ọgbọ́ agbégbogbo tó bá rọ̀ mọ́ ẹ̀sìn wa tí ó bá rọ̀ ọlójú bẹ̀ kí á gbìyànjú kí á béèrè ṣùgbọ́n kí a tó ka ìka so ìbéèrè kan wọ́n bí tí ó ti kọ so ẹni ẹ béèrè nípa ọ̀rọ̀ àpò yàtọ̀ sí tí ẹtùtì fún ẹ lónìí ó lẹ́ni tí ó bímọ tí ó kó tó díjọ́ kejì rẹ̀ ọmọ ẹ̀ kú láyé àbí mọ́ aláwọ̀kọ́ naam ẹni tó bímọ ó bímọ jọ yàní ìjọ kejì ètí ìpè tọmọ náà fi kù ní ayé ẹ̀kejì ìbéèrè mi ni pé èèyàn bímọ ọmọ yẹn wà lójọ́ keje láyé tó ìpadà sọ́dọ̀ ọlọ́run ṣé ọlẹ́tọ̀ ká pa ẹran fúru ọmọ bẹ́ẹ̀ àbí èèyàn bímọ ọmọ yẹn láyé èèyàn náà pa pé ó kéèyàn tó pa ẹran ọmọ yẹn wà tó yẹn tó fi padà sí ká pa ẹran fún ọmọ bẹ́ẹ̀ àbí èèyàn bímọ ló kù ǹjọ́ ká pa ẹran fún الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ìròyìn tí wọlé ìbá ṣẹlẹ̀ sí ọlọ́nkọ́ rán wọn lójú ọlọ́nkún sí àdápadà olóore mi fún wọn àmọ́ gẹ́gẹ́ bí ìbéèrè tí àfa béèrè àkọ́kọ́ ni pé ọmọ tí a bá bí tí ò péjọ́ méje tó fi lọ́ọ́ bá ọlọ́run tó fi papòdà irú eléyìí ò ní di à ń pa ẹran iléyà ẹran sọrí ẹran àkíkọ torípa anábọ Muhammad sallallahu alaihi wa sallam ní yu'aqqu 'anil gulami pé ọmọ tó bá di ọjọ́ mélòó ọba dọjọ́ méje láàtó máa ṣe kíni láàtó pa àkíkọ fún ní ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ríà ní tí wọ́n ń pè ní mafhumul mukhalafa násù ni pé ọmọ tí ọba péjọ méje ńkọ́ èyí wọn ò ní kíni kò ní àkíkọ lọ́rùn àwọn tí wọ́n bèèrè pé ọmọ yìí ó péjọ méje àmọ́ kò sí ààyè àti pa ẹran gẹ́gẹ́ bí afárò ìyánlá wa aisha radiyallahu anha aisha níbi èèyàn ọba lágbára ńjọ́ keje kọpa níjọ́ kẹ̀ńlá kọ́dà bí òní ńjọ́ kẹ̀ńlá kọpa ní ọjọ́ kọkànlé ní ogún gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti kọ́ wọn lọ́mọ yìí ò di ọjọ́ kẹ̀ńlá táwọn lérò pa wọn pa ẹ̀ràn ǹjẹ́ kí ìjà wọn pa àbáwọn ò ní pa ìdájọ́ lórí eléyìí ni pé ẹran àkíkọ̀ lákọ̀ọ́kọ́ kákọ́ gbọ́ yìí kìí ṣe dandan súnmọ̀ ni fẹ́ntọ́lọ̀mbá ní kí ìyọ̀ǹda rẹ̀ wà fún ẹ̀kejì wá ní pẹ́rù ọmọ yìí nínú ṣẹ̀rí àwọn pé gínkan ní asábàbà àwọn kankan bẹ tó pé ní àwọn ní sábàbí ìdájọ́ ṣẹ̀ríà àwọn onímọ̀ nínú usulul fiqh wọn ní asábàbò ní ma yalzamu min wujudihi alwujud ma yalzamu min wujudihi alwujud wala yalzamu min adamihi wujudun wala adamu lidhatihi ntí ọlọ́run bá ṣe ní sábàbí nǹkan kan bá a bá ti rí sábàbí ni ntọ́lọ́run pè ní sábàbí rẹ̀ òun náà gbọ́dọ̀ tẹ̀lé àpèjúwe ká tó sọ ti ọ̀rọ̀ ọmọ kíkó ni pé zawalu shamsi zawalu ashamsi bóòrùn bá ti yẹ àtàrí òun ni sábàbí fún kíni fún ìrùn àyílà bóòrùn bá ti yẹ àtàrí sábàbí dénú ntí ọjẹ́ sábàbí fún òun náà gbọ́dọ̀ ṣe kíni ó tẹ̀lé bàbá ní ká wo ti ọmọ yìí ń gbò ti péjọ méje láyé lè sáábì èyí tà nábì wí sábàbí yẹn ti ṣẹlẹ̀ àmọ́ ká fi kún pé kìí ṣe dandan bọ́bí yìí bá lágbára àti pa kọpa ládàá bẹ̀m̀bẹ̀ torí pé sábàbí tí ó fà á ó ti wáyé bí ìgbà tí èèyàn pẹran fún ọjọ́ méje náà ní tó dẹ̀yìn oṣù kan tó máa yí kú sáwà pé ẹ̀tún lọ mẹ́ran wá wáyé pé àpẹran mọ́ bọ́lọ̀ ti kọ́nù sábàbí ni ó ti ṣe kíni ó ti ṣẹlẹ̀ bọ́mọ bá ti pé ọjọ́ méje àmọ́ ọmọ tí ò péjọ́ méje ọmọ òjọ́ àgbọ́mọ tí wọ́n bí lóko mo kó béèrè yìí náà àbí gbogbo eléyìí ni ò ti sábàbí tí ó fa àkíkọ̀ ó sì wà nù hadithi lisa bi'ihi kò tí ì wáyé wallahu ta'ala a'lam. alákùnrin ọ̀kan nínú àwọn ọmọ ìlú ọkọ̀ ìbéèrè wọ́n ní gẹ́gẹ́ bí obìnrin ní Islam tó bá wà ní àwùjọ àwọn obìnrin ẹgbẹ́ tí ìsìn mùsùlùmí báwo ló ṣe gbọ́rọ̀ mú wọn sí báyọ̀ jọ wà ní àárín kan ní kọ́rọ́fún but ní ìsìn mùsùlùmí lóbìnrin so bó ni ó sì gbọ́rọ̀ mú wọn sí and then iná kejì kí ni ìtí Islam yàrá tó jù gẹ́gẹ́ bí òhò láàrin obìnrin tó já sí gbọ́rọ̀ rí ní àárín ara wa Ah, alhamdulillah ah, ìbéèrè oríṣi méjì ló ń béèrè ìbéèrè obìnrin mùsùlùmí láàrin mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lóbìnrin ah, ẹ̀kejì lóbìnrin mùsùlùmí láàrin àwọn tí kìí ṣe eh, mùsùlùmí táwọn náà jẹ́ obìnrin bíi tiẹ̀ sharia islam ó kí a mọ̀ pé obìnrin mùsùlùmí sí obìnrin ẹgbẹ́ rẹ̀ wọ́n yìí ṣe ìdájọ́ wọ́n yìí ṣe bí ìgbà tí ẹni tó já jìnàbí ń rí àjìnàbí àbọ́kùnrin fẹ́ rí mi àbí nkankan ẹnu ẹ̀kọ́ táwọn onímọ̀ sàlàyé ni pé àwọn abìkan bẹ tí wọ́n ń pè ní al-awratu al-mughalladha àwọn tó ṣe pé aládàgán náà sọ pé a. Ah, bí ìbá ìpọkọ ẹni ní máa ṣe kíni ní máa rí irú nǹkan báyìí lára obìnrin èèyàn wá gbọ́dọ̀ pé bóbìnrin kan náà gbogbo wa kọ́dọ̀ eléyìí nìkan kìí so obìnrin lọ́kàn àsàkásà yìí ń bẹ lọ́dọ̀ àwọn ọkùnrin mi náà wàláhì mo ti rí rí ní tí máa tíyàn lójú àwọn lárúbáwọ́ máa wò bíi pé sáwọn eléyìí ṣe nǹkan mi ò èèyàn méjì mẹ́ta wọ́n jọ wọ tọ́ílẹ̀tì pọ̀ akaramakumullah ẹnìkan máa bí abùkátà ẹnìkan máa wẹ̀ ẹnìkan máa fọnù ẹni ọba wa pé ilé ọrùn ní ibi kankan náà làwọn ibi kìíní kan náà ní kìíní gbogbo àwọn eléyìí ó takò ẹ̀kọ́ Islam àwọn awratun mughalladha àwọn tá a mọ̀ pé ní àà lọ́bìnrin gidi tí è ṣe yìí tó ti yàyàkúyà tí ń polú ààrẹ kí dáa ọkọ̀ ẹni ní ma ríru nǹkan báyìí kọ́dà bí yẹn bá wà lọ́dọ̀ àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ náà ó bo irú òun bẹ́ẹ̀ gẹ́gbẹ́ ti wí eléyìí èsì tàwọn obìnrin nìkan kọ́dà àwọn ọkùnrin náà àwọn bìkan bẹ táwa náà mọ̀ pé àbí ìbá ṣe pé nǹkan kan bẹ ńlá káyìyàn kò lè máa gbélé yìí hàn títì kí gbé kò kú sínú òhò tọ́lọ̀ ní abó irú eléyìí nìna kọ́dà bẹ́yẹn jọkùnrin àwa ń jọ ń wọ tọ́ílẹ̀tì pọ̀ àwa gbogbo eléyìí nínú àdáàbò Islam bọ́lọ̀ ti fẹ́ káwa mùsùlùmí orí ọ̀tàkù nípa ti obìnrin sóbìnrin tí è ṣe mùsùlùmí kò sí náà sùkà lórí eléyìí tèmi mà àmọ́ àwọn onímọ̀ máa sọ pé ní dukhulul hammamatil amma láyé jọ̀hún wọn láwọn tọ́lẹ̀tì public toilet ń bẹ láyé jọ̀hún náà wọ́n máa wá sọ pé obìnrin mùsùlùmí kò gbọ́dọ̀ máa lọ wọ kíni public toilet ń bẹ ń ta torí pé ní àwọn míì náà tí è obìnrin tí è ṣe mùsùlùmí òun náà lè ṣe kíni ó lè wọbẹ̀ tí ó ma wá rí owó rẹ̀ eléyìí ni wallahu alam ní fi ń yé wa pé bóbìnrin mùsùlùmí ó ti sọ́ra lẹ́ ọ̀dọ̀ obìnrin tí è ṣe mùsùlùmí ó gbọ́dọ̀ lékún ju bí ó ti sọ́ra rẹ̀ lọ́dọ̀ obìnrin ẹgbẹ́ rẹ̀ tí ń jẹ́ mùsùlùmí lọ àmọ́ ọ̀nà kíní kejì àwọn òòkan bẹ tó ṣe pé ní a. Ah, ọmọlúwàbí ọkọ ẹni ní ma ríru àwọn nǹkan báyìí lápèjúwe ká sọ kò fi báyìí kóbìnrin ọwá pé nítorí pé àwọn obìnrin làwọn jọ wọ́n wá rósọ sí ọkà wá rósọ sórí ọmú báyìí asọ̀mọ́ wa ní ju kò ní wẹ́wù ní tí máa ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá wa yàn yín gbà mí kọ́dẹ̀ lómi ọ jáde sí títì bẹ́ẹ̀ gbogbo eléyìí ọba ẹ̀kọ́ islam tọ́lọ̀ ń fẹ́ kí àwọn obìnrin mùsùlùmí kí wọ́n máa lò kọba mú rárá Allahu ta'ala ààrẹ ìbéèrè mi ni pé nígbà tí ẹ̀ka àdìsí lọ́lẹ̀ kan ẹni pé anúṣà sára sọ pé tí èèyàn bá sùn àbí èèyàn bá gbàgbé láàpẹ èèyàn kan ṣe méjì ẹnìkan ní excuse fún èèyàn láti pé bóyá tí o fi kírun lásìkò ni àbí bá ń bá wà lóda condition mi bóyá inú exam hall àbí ó ń dá iṣẹ́ kan tí yẹn ṣe tó pé ìwà aláyè láti já láti kírun jẹ́ ẹni excuse mi láti fi tó pé ìlú fi kírun lásìkò rẹ̀. anabu muhammad sallallahu alaihi wa sallam nǹkan méjèèjì ni anabi dáko nínú hadith ń sì ń jẹ́ òye wa pé ní àwọn méjèèjì yìí ni ọgbòrò tí mùsùlùmí ọ̀ lágbára lórí ẹ̀ kò sẹ́ni tó lágbára lórí kíni òun gbé èèyàn lọ. kọ̀sẹ̀ntọ́ lágbára lórí mo gịnị kíni gbàgbé gbogbo àwọn eléyìí tẹ́ dákọ̀ yìí agbára yẹn ká òun ò wọn bí yẹn bá mọ̀ pé ní exam anabu muhammad sallallahu alaihi wa àlànà ìrún lágbójúwe ìrún àyílà bóyá bí aago kan kù márùn-ún mẹ́wàá làyílà kò sẹ́ni tó lágbára lórí gbé èèyàn lọ. kọ̀sẹ̀ntọ́ lágbára lórí mo ṣe kíni gbogbo àwọn ilé tẹ dákọ̀ yìí agbára yẹn ká òun ò fi jọra wọn bí yẹn bá mọ̀ pé òun ní exam anabuwa muhammad sallallahu alaihi wa sallam àlànà kankan ìrún lágbójúwe ìrún àyílà bí ó sì wá kọ̀ntínú títí bóyá yóò máa lọ bí aago mẹ́ta títí tálà sáré ó sáfi súnmọ́ láàrin ìgbà ni àsìkò ni wọ́n ń pè ní kíni wákùtù lẹ́fìtìyàr wà wákùtù dọ̀rùrà yá bílà lórí bá mú yàn o àyè sí wà fún títí di báyìí àmọ́ kíni wákùtù kíni là lórí èyí mi wá sí ní táwa generalize pé bọ́bá wò kírun láago mẹ́ta bó sì wò kí ní aago kan so ìyàtọ̀ ń bẹnu méjèèjì ni bọ̀tẹ̀ yìí tà nẹ́bi wí ni tá a lágbára lórí ẹ̀ èyàn sùn ọba àjàgbo méje alẹ́ ló tó jí ni tí ì bá ṣe pé oorun tẹlomiin náà mọ̀ pé oorun àìnírun kí ni torí ká ṣàlàyé rẹ̀ nígbà téèyàn ò sùn látàlẹ́ tó wá dagun mẹ́rin òru tó ṣẹ̀ṣẹ̀ wá lóun fẹ́ sùn wọ́n sì pè àṣùbà ní aago márùn-ún abáago márùn kọjá díẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ọwà tí ó jì kọwà ń sẹ̀ tí tí ó jì tọ́rọ̀ náà ti mọ̀ pé oorun tó ń fẹ́ sùn yìí ó jìnà kó wọ́n tají lẹ́yìn wákàtí kan irú lẹ́yìn ká nẹ́bi wí o àmọ́ oorun tó ṣe pé ní èèyàn ọ̀mọ́ọ́mọ́ ọmọ èèyàn ẹ̀sìn tí ò fi wàhálà ń tọ́mọ lágbára tí ò gbé kọ́ ọlọ́run ọ̀run téèyàn lágbára ẹ̀ ìgbàgbé téèyàn lágbára ẹ̀ ọ̀là nàbì wí sallallahu alaihi wasallam àmọ́ àwọn nǹkan míì ọlọ́nà míì tá nàbì là kalẹ̀ ń pa abúlé àlórí bá dé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ò ní jẹ́ pé wọ́n wàá sọ di ojú ọwọ́ máa wá kírun ojoojúmọ́ láago mẹ́ta ọ̀sán àbáago mẹ́ta àbọ̀ àwọn àfa ẹnìkan fi kún gbẹ́yìn àbáwà lórí ìrìn àgbò àbí eléyìí wòye tiẹ̀ ṣe excuse rárá torí pé léyìn bá wà lórí ìrìn àjò ọlọ́run ti ṣe rọrùn ó lè kírun tá ń pè ní jámù taqdim ó sì lè kí tá ń pè ní kíni jámù ta'khir lápèjúwe nísìnyí ó lè ká ilé àpọ̀mọ́ aláṣárì lásìkò aláṣárì bàbá mọ̀ pé aláṣárì ojú ọ̀nà ni ó bá wọn àbí ó ti wà lórí ìrìn àjò ká ilé àgùn tó dé ó lè sọ àyílà rẹ̀ di àsìkò aláṣárì ó lè ṣe mọ́gíríbì àti ẹ̀ṣá iná bẹ́ àṣùbá aláì jàmárùn kankan o àìkírun àṣùbá kásìkò rẹ̀ tó tó kọ́dà bí yẹn bá wà lórí ìrìn àjò Allahu a'lam. ẹlọ́kùnrin àwọn bí mẹ́ta kan ló ń bì sí oríṣi wa kí ẹ dáhùn. nípa àrùn ibà tí ẹ tù tì ni so àwọn ìbéèrè question nípa uh, recharge card táyẹ̀ máa táyẹ̀ so wọ́n lẹ́nu tó ta káàdì five hundred naira ló wà lórí káàdì wọ́n wá fẹ́ tà wọ́n ní wọ́n sàfún four hundred naira wọ́n lè sọ pé wọ́n fún ní four hundred naira so wọ́n lẹ́ ní rìbáwọ̀ nígbà yẹn wọ́n ní òkè tó wáyé gbọ́bá wọ́n ní ìtẹ́sọ́ ní pé 50 i mean 500 naira ló wà lórí kìíní ẹ̀ tí túmọ̀ sí pé owó gẹ́gẹ́ ló wà lórí kìíní so n déyàn wá sì fún wọn gbọ́ sí dédé kìíní ẹ̀ ìwá fún ní ọwá fún ní four hundred naira ó gbé káàdì ó gbé naira fún òun wá gba four hundred naira so rárá ká òun ní káàdì five hundred naira lọ́dọ̀ wọ́n wá gbé fún yẹn ẹnìkan fẹ́ rà bóyá wọ́n fẹ́ lo emergency ni wọ́n gbé fún wọ́n wá kọ̀sẹ́ǹjẹ̀ ń bẹ lọ́wọ́ wọ́sọ́wọ́ naam so wọ́n ní báwo wá ní ìdájọ́ nígbà tó wáyé bó wá rí bẹ́ẹ̀ wọ́n ní bí wọ́n ti ń kó káàdì ẹ̀ gangan five hundred naira náà wọ́n kọ̀ sí but wọ́n bá gbé fún àwọn tí wọ́n ń gbé fún wọ́n lè lẹ́ẹ̀sì ẹ̀ wípé a ní èpẹ́ inú òtún ta ní four four hundred or four fifty wọ́n á ní sẹ́kì ní òjọra àwọn ìbò ní ìdájọ́ ẹ̀ wọ́n rò pé clear. alhamdulillah وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ní kúkúrú gbogbo ǹtó bá ti ṣe pé owó la fi pààrọ̀ owó a gbọ́dọ̀ jẹ́ kíni a gbọ́dọ̀ jẹ́ déédé owó sí kíni sówó májẹ̀mú tí ń sin bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni pé kí wọ́n jẹ́ kíni jíǹsù kan náà torí ká gbọ́ yé dáadáa àpébẹ̀yàn bá mú dọ́là kan lọ́wọ́ nísìnyí pé gba náírà kan bóyá wọ́n ti ní dédé ní omori alìkàlọ́ wà náírà náà ló fi gbà ń sọ̀rí ògbé báwọn ẹ́ bó ṣe wà nù hadith nù anábì ní wa idaktalafat al-asnafu fabi'u kayfa shi'tum idha kana yadan biyadin ẹnu mọ́jẹ̀mú tí ń bẹ́ ni pé owó ní dọ́là ní náírà ní ọgbọ́dọ̀ dọ́là gbígbà dọ́là lónìí ọba dọ́là wa mú náírà wa ẹnu tó wà ń bẹ̀ nù tí jínsù wọn bá ti papọ̀ náà gbọ́dọ̀ jẹ́ kí ni dédé lápèjúwe nísìnyí káàdì tí èèyàn mú lọ́wọ́ five hundred naira wọn kọ́ bí àbí àbí five hundred dollars wọn kọ́ sí ẹ náà ni tọ́ ní kúkúrú nínú ṣẹ̀ríà Islam ń gbé pé náírà náà ni o kò gbọ́dọ̀ fi gba five hundred and one naira ọ̀dẹ̀ ni torí pé n ti ń jẹ́ rìbá náà nù. No ilé ìtàfà wa mú wá yìí ni wọ́n ń pè ní khasmudain àwọn tí ó bá rìn pa bọ́yá ń ṣe oní báńkì kankan yóò ti yá wọn dáadáa wọ́n ń pè ní bill of exchange bẹ́yàn bá jẹ báńkì lówó ní ìsẹ̀ àbẹ́nìkan jẹ olówó ìwọ́ wà á mú ìwé òun sọ́pù tó fi jẹ olówó ń pẹ́tọ̀ èmi ò lè dúró dìgbà tí yọ sanwó yìí oṣù mẹ́fà ló kù tí pẹ́yọ́ rajà lọ́wọ́ mi àbí nkankan one million ni ó fún mi báńkì ọ̀wà ni kò mú wa àwa lówó lé ṣé fẹ́ dúró di oṣù mẹ́fà ni ìwọ mú wa àmáwò lè fún one million ń gba nine hundred and fifty thousand ibi wọn náà kíákíá lẹ́yìn délé yìí náà wò rìbá ni so ní kúkúrú kẹ́nìyàn gbọ́ àlàyé àwọn àfa àṣàlàyé rẹ̀ tí gbogbo jínsù owó tó báyìí pé jínsù kan náà ni wọ́n ìran kan náà ni wọ́n èèyàn gbọ́dọ̀ wá torí pẹ́nìkan nídìí owó wá ní àbí ẹ̀kẹta nínú tá a tún èmi tún gbọ́ láìpẹ́ wọ́n láwọn kan máa ta àjọ wọ́n láwọn kan sì kíni wọ́n ń ta àjọ àti gbọ́yìn àbí báyà kí n ṣàlàyé rẹ̀ díẹ̀ gbogbo ọ̀nà tíṣẹ̀rí Islam rí pé yẹn jẹ́ ń bẹ́ẹ̀ tọkọ̀ fún wa ń gbogbo ẹ̀ irú ilé ìta àfà béèrè yìí níṣẹ́ tó kọ́mọ̀ ní pé ọmọ tí òòrò jẹun tí wọ́n sẹ́ndì káàdì sí léèwé ẹnìkan tó wá ní àtọ <laughs> ah, níbi owó eh, ọ̀dà jẹ́mi tó jẹ 100 ń bẹ́ owó tí è jẹun gbogbo ń tẹ́ bá rí tíṣẹ̀ rí ọlọ́run ní ọ̀dà àkọ̀dà náà ni náà báyà fa Suleiman ti dá ten ten thousand sùpọ̀ kan mẹ́fà mélòó wọn dáhùn sixty thousand but ká ní wọ́n ní sùúrù wọn dá pé mẹ́jọ sàn pé wọ́n kó eighty thousand but kò tí ì kàn wọ́n tá a fò òfin lè dá mọ́ báyà mádàmú wà á bá a fa pé sọ̀rọ̀ lágbàá mẹ́ni tá a fún mi ìtumọ̀ ẹni pé àfààní ọmọ wa dá àjọ mi lọ àfààní ó kó eighty bàbá dẹ́yìn oṣù mélòó ẹ̀yìn oṣù méjì ẹ̀yin sì ti dá 60 ẹ̀yin wà ta 60 tí yíò fún àfá ní 50 àbí 40 ya ẹgbọ́ ìwọ̀n olóòmọ́ ń ṣẹlẹ̀ nílùú yìí ẹ̀yà wọn tó ṣe lọ́sọ́ ya gbàtọ̀ wà rẹ́njọ́ yáhùn ló òun tàjọ òun ni gbogbo àwọn ọ̀nà ìjẹrẹ ní jẹ ìkànkún ìṣòro tí ń bẹ fún níṣòro gbogbo eléyìí ṣẹ̀ríà Islam kọ̀ àfi ká sì gbà bẹ́ẹ̀ kékú ṣe pé ọlọ́run lámúyẹ̀lídì wà lámúyẹ̀ládì ọlọ́run òbí mọ́dékù pé wọ́n má bàa yan ọmọ rẹ̀ jẹ ló fi ní wọ́n má gbàrìbá fórí ara wa náà ni nípa báyìí mo rò pé ẹni tó gbọ́ bóyá àlàyé tí mo ṣe nìyẹn tí ọba gbọ́ yìí dáadáa sọ ti wáyé ẹ̀wọ́ lọ́dún kù aha ok ẹ kò rújú àwọn tí MTN lápèjúwe àbí company MTN. Yeah tọ́ba tẹ káàdì káàdì tí wọ́n kọ five hundred naira lé lórí ṣé káàdì yẹn lọ́ta kí lọ́ta airtime wọ́n ń pè airtime yóò wò pé nàìjíríà lónìí àwọn èèyàn ò tí ì jẹ máa tàn five hundred tọ́ba débò míì táwọn ti lajú wọn lè gbé ta lọ gbà lójú kí ni yóò ju two hundred naira lọ torí pé airtime yẹn wákà ìṣẹ́jú wọn fi ń kà á èyí tí wọ́n ń tà fọ́wà ní 500 rand bí ìyẹn mo lè àṣọ yín pé bẹ́ẹ̀ bá jáde kó nàìjíríà wọ́n gbọ́dọ̀ ta ju 200 300 lọ yes àmọ́ àwọn náà rí wí tọ́ra àwọn yẹn náà ń complain wọ́n ní ìlú táwọn yẹn àwọn níná epo làwọn fi ń 24 eh, hours epo làwọn rà sí gbogbo máàsì táwọn gbé kalẹ̀ ìtàwọn náà ń wínú bọ̀tí ń ta fẹ́ kéèyàn mọ̀ ni pé ẹni tí ń ta hair time yàtọ̀ fẹ́ ti ń ta owó ìyàtọ̀ ń bẹ̀m̀bẹ̀ gédégédé àwọn ní hair time tọ́kọ 500 tí ó sì rí pé ìwọ̀lọ́mà bá ń ta ọ̀dà mọ̀kò fún wọn 400 kọ̀bá àta hair time rẹ̀ ní ìṣẹ́jú mẹ́wàá kó ní ẹwà rà ní 1 naira ó pè ní mọ̀rọ̀pọ̀yé ní tí wọ́n ń ta yàtọ̀ àmọ́ jọba ti di kówó lèèyàn fi ń pààrọ̀ owó tí wọ́n jẹ́ jésù kan náà rìbá ní kó lé wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in